ìbà yín àgbàlagbà ìbà ọkùnrin ìbà obìnrin Elédùmarè mo ṣèbàrẹ́ o kí lẹ̀ ń wò lọ́wọ́ mi eléyìí ni à ń pè ní iṣẹ́ ìfẹ́ iṣẹ́ ìfẹ́ràn dọ́tèmi dọ́tìẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ ìfẹ́ràn tó dájú wọ́n máa ń lò fún client client ò bá gbọ́rọ̀ ẹ̀ o lè lò fún un iṣẹ́ ìfẹ̀ràn tó dájú tó rìn inú ayé ni bẹ́ẹ̀ ni tó dájú gan kí ló bá mi wá bá mi wá pẹnámpù báyìí tó bá ti bá mi wá ọ̀dìndì pẹnámpù bá mi gé orí rẹ̀ ǹjẹ́ ẹ̀ rí àti gé orí ẹ̀ bá mi gé orí ẹ̀ kúrò ńbẹ̀ bá a ṣe gé yìí wọ́n bá mi wọ inú rẹ̀ pátápátá ọ kúrò wọ́n bá mi da iyọ̀ sí da iyọ̀ iyọ̀ ni kó pọ̀ dáadáa wọ́n bá mi da oyin náà sí oyin náà wàá jẹ́ kó pọ̀ dáadáa bẹ́ẹ̀ ni ṣẹ́rí ẹni tẹ́ fẹ́ dè yìí ọkọ àtọ abo tẹ́ fẹ́ dè papọ̀ ẹ wàá mú picture ti ọkùnrin ẹ kọ orúkọ ọkùnrin sí ara image candle tóbìnrin ẹ kọ orúkọ ti obìnrin sí ara ti ọkùnrin ẹ wàá fi àwòrán wọn ẹ fi àwòrán tọkùnrin sí ara ti obìnrin ẹ wàá fi àwòrán ti obìnrin náà sí ara kíní o sí ara ti ọkùnrin ẹ máa wò mí o ẹ wàá kọjú ẹ síra ẹ kọjú ẹ síra báyìí ẹ wò ẹ wàá bá mi wá òwú funfun àtòwú dúdú òwú ìmùlẹ̀ òwú funfun àtòwú dúdú la máa ń pè ní òwú ìmùlẹ̀ nro ẹ bá mi wá òwú ìmùlẹ̀ ẹ wàá bá mi wé e ẹ má wẹ kó tàsé o ojú kan lẹ fi wé ojú kan báyìí lẹ ti wé iṣẹ́ ìfẹ́ràn tó dájú kúrò lẹ́nu ọ̀nà yẹn iṣẹ́ ìfẹ́ràn tó dájú tó rìn nínú ayé gidi gan ni tó dájú tó rìn nínú ayé. ẹni pé ìgbà tí mo fẹ́ ṣe pé mo tún padà ṣe síbẹ̀ náà ni ojú kan lẹ́ẹ̀tì máa wé ojú kan lẹ́ẹ̀tì máa wé láti bẹ̀rẹ̀ dé ìparí pátápátá ojú kan lẹ́ẹ̀tì máa wé tẹ́ bá ti wé tán dáadáa ẹ wá bá mi gbé sínú pineapple tẹ́ dá oyin àti kíní sí ẹ kọ́kọ́ dá orúkọ àwọn méjèèjì sí ẹ wá gbé sí báyìí ó ní gbólóhùn o ẹ sọ gbólóhùn ẹ sí tẹ́ bá ti parí gbólóhùn ẹ sí ní ìfẹ́ fi gbólóhùn ẹ sílẹ̀ lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ tó dájú ni hmm. bí okó bó bá dójú lóògùn ó máa ń da tọwọ́ rẹ̀ sílẹ̀ ni ẹ rí láì ẹ kì í ṣe dáadáa ó yẹ pé yóò dúró ẹ gbé e ẹ wàá wá aṣọ funfun ẹ fi ẹ fi fà á mára báyìí aṣọ funfun ẹ fi fà á mára bẹ́ẹ̀ ni ẹ bá ti fà á mára tán ẹ wá bá mi wá òwú dúdú àtòwú funfun tẹ́ ẹ lò yẹn òun lẹ̀ ẹ wá bá mi ti parí ẹ̀ tẹnápù yẹn jẹ́ kó tóbi ẹ rí pé léè kéré ẹ wá bá mi ti parí ẹ̀. ẹ bá mi fi parí ẹ̀. ẹ fi parí ẹ̀ dáadáa tí yóò dúró dáadáa iṣẹ́ ìfẹ́ràn tó dájú gidi ni ẹ má jẹ́ kó ní space o. má jẹ́ kó ní space rárá rárá rárá ẹ̀yin ẹ wé ẹ bá mi share rẹ̀ káwọn èèyàn kan bá lè jẹ nínú ọ̀rọ̀ yìí ẹ share rẹ̀ kó dọ̀dọ̀ olóko kó dọ̀dọ̀ nílé kó dọ̀dọ̀ àlejò ẹ bá mi share rẹ̀ ìwọ tó share rẹ̀ á jẹ́ fún ọ ìwọ tó sì share rẹ̀ á jẹ́ fún ọ ṣùgbọ́n lábẹ́ oore ọ̀fẹ́ ìwọ tó bá share rẹ̀ ó jẹ́ pé ò jẹ́ àdánìkan ìwọ tó o bá ti ṣí ẹ rẹ̀ ó jẹ́ pé kì í ṣe pé o jàdá nìkan jẹ babaláwo tó fún ọ tó yọ̀ǹda iṣẹ́ yìí fún ọ oore ọ̀fẹ́ lórí gbà bẹ́ẹ̀ ni òun náà kì í ṣe àdá nìkan jẹ ó rí oore ọ̀fẹ́ ọ̀hún ó wá rí i pé nílẹ̀ Odùduwà nílẹ̀ káàrọ̀ jíire ká ran ara wa lọ́wọ́ àwọn kìrìsìtẹ́nì wọ́n máa kọ́ ọmọ wọn ní bíbélì bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí wọ́n máa kọ́ ọmọ wọn ní kòrán àwa kìrìsìtẹ́nì náà ká kọ́ àwa ara wa ní iṣẹ́ bàbá wa tí ń ṣiṣẹ́ eh, àbáláyé tá a bá lọ́wọ́ bàbá tó bí wa lọ́mọ oògùn bẹ tẹnu kọ́ ẹni tó bá sọ pé ká má kọ́ra wa lóògùn kẹ́ni náà lọ pokùnso ọmọ àlélẹ̀ Odùduwà ni ẹni tó bá sọ pé ká má kọ́ra wa ní ọ̀nà tá a fi bọ́ nínú ogun ayé ó jẹ́ pé ọmọ àlè Odùduwà nìṣàn ni òṣèlè tó kàn pẹ̀lú Odùduwà nìṣàn o ṣùgbọ́n ilẹ̀ káàárọ̀ jíire ìwọ wé e dáadáa ẹ ti rí <laughs> oògùn oògùn ló ń wò ó ẹ rí i pé nǹkan tí mo kó sí mi rò pé náà wájú four thousand naira wá bá mi wé e dáadáa wá mi wá odò tí ń ṣàn bá mi gbé lọ sí ẹ̀gbẹ́ odò tí ń ṣàn bá mi rìn mọ́lẹ̀ sí ẹ̀gbẹ́ odò omi tó bá ti ń ṣàn dáadáa ẹ̀gbẹ́ rẹ̀ gangan gangan tómi dé yẹn wọ̀ ọ́ dáadáa kó tó ọwọ́ bí eléyìí kó bá mi gbé sí kó wá da iyẹ̀pẹ̀ bò ó fílẹ̀ síbẹ̀ ṣí ẹ rẹ̀ ṣí ẹ rẹ̀ dáadáa kó fàdó àràn wá lọ́wọ́ ẹ gbọ́ kó bá lè dára fún wa náà la fi jẹ́ kó ń dọ̀dọ̀ yín kì í ṣe pé kẹ́ ẹ máa kówó fún wa ká máa ṣògùn fún yín ẹ̀yin náà ẹ lè ṣe é ẹ gbìyànjú rẹ̀ yóò sì jẹ́ fún yín yóò dára fún yín mú bọ̀.